ni àwọn pípù yìí kí ni wọ́n fẹ́ ta ló rán wọn sílẹ̀ yorùbá ta ló ní kó máa pa àwọn ọmọ yorùbá nípakúpa kí ló dé tí wọ́n ń pa ọ̀dọ́ yorùbá nífọ̀nàfọ̀ọ́rú kí ló dé tí wọ́n ta ló rán àwọn pípù yìí sí wa nílẹ̀ yorùbá ṣé ẹ ti máa wò pé ilé ti beyond the yorùbá nation or no yorùbá nation ṣọwọ́ táwọn pípù yìí ń gbé ṣé kò ti máa wà suspicious báyìí ẹ̀yin abiyamọ ẹ dìde o n tẹ́mi sọ fún yín sìn eléyìí ti ń kọjá ọ̀rọ̀ Yorùbá nation olóyè délé tó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ àṣẹ tó sọ tó tọ́pẹ̀ lọ́rọ̀ gbogbo àwọn obìnrin tó jókòó sórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń gba íńtánẹ́ẹ̀tì nation YouTube nation twenty four hours nation ọlọ́dẹ ti ṣe IYP ni wọ́n pe ìlú wọn gbogbo ẹ̀yin blogger blogger ẹ̀yin paper àti newspaper ni àti under under newspaper ni gbogbo yín pátá iyp dry orúkọ méjì tí wọ́n pẹ̀lú tí wọ́n gbà nìyẹn bẹ́ẹ̀ mo fẹ́ béèrè pé ṣé kíní yóò ti máa wà suspicious ṣá gbogbo abiyamọ ilẹ̀ yorùbá ẹ ti pé wà suspicious ẹ jẹ́ lọ sínú agbami ètò kẹ wá wo itú tí wọ́n tún fi àwọn ọ̀dọ́ yorùbá pa ní ọ̀yọ́ ní àná mo ní kí sáré wá mu wá fún yín ni kẹlẹ bá mi ṣí ẹ fún gbogbo àwọn abiyamọ tí wọ́n bá ní ọmọ kó ní kálukú mú ọmọ ẹ kí wọ́n fà ní etí ẹ mú òkun tòbí yín kẹ so mọ́ àwọn ọmọ yín kó le èmi àti yóò ní fojú sunkún ọmọ o a ní fara gbàwẹ̀ o àwọn ọlọ́pàá nàìjíríà orí wọn ti ń yí báyìí nísìn and i won't blame them much because àwọn ọmọ tẹ àwọn dúpẹ́ onítìrì tán kó jáde wọ́n kò bọ̀ lé wọn lọ́wọ́ ìka níyìn o dúpẹ́ onítìrì ìka níyìn o olóyìn kò lọ títí ìkà ni ẹ o ìwọ ìjìnlẹ̀ má kọ̀ sí ìkà ni ẹ o mrs ọjọlá elizabeth ìkà ni yín o adúkẹ́ ìkà ni ẹ o shakira ìkà ni ẹ o gbogbo yín pátá tẹwà ní kákọ́ọ̀sì yẹn ẹ sì máa sọ ohun tẹ́ ẹ fẹ́ nílẹ̀ yorùbá ẹni tó rán yín sí ilẹ̀ yorùbá pé kẹ́ wá pa ilẹ̀ yorùbá run kẹ́ wá pa àwọn ọ̀dọ́ ilẹ̀ yorùbá ẹ sì máa ṣàlàyé o torí èmi ti rí kinní ìsìnkú ti kọjá yorùbá nation o. No wọ́n pa àwọn ọmọ lójoojúmọ́ ẹ lọ wọ wọn màá tún gbé fídíò yìí wá sí kẹwẹ́ tí wọ́n yìnbọn fún wọ́n dẹ̀ sọ ọmọ ẹ di èkulù wọ́n dẹ̀ fi ìbọn ṣe ọdẹ wọn ẹ dẹ̀ jókòó sórí ẹ dẹ̀ ká àwọn tí ń sábẹ́ ẹ bẹ̀rù ọlọ́run olórí adélé ò bẹ̀rù ọlọ́run o ọkùnrin dẹ̀ ni ẹ́ ó dẹ̀ ń dó obìnrin kan ó dẹ̀ ń lóyún ó dẹ̀ ń bímọ fún ẹ ó dẹ̀ ká àwọn tí ẹ olórí kò lọ títí àjàkáyé àti ẹ̀gbúrò tiẹ̀ ó ti lọ ṣe èpè míì ìyé elépè ìṣẹ̀wẹ̀rẹ̀ fèpèdàlúrú dúpẹ̀dàgború àjàkáyé bo ló wọlẹ̀ sí elépè elépè ṣídìṣídùn where are you lóòótọ́ ni queen bee sọ pé gbogbo yín lẹ ná owó ẹ ti invest ara ń kan gásà yín inú ń bí yín ẹ ti ná burúkú ara ń kan yín ṣùgbọ́n owó yín ti wọgbọ́ àtú wọ́n ti lò fún yín ẹ sọ pé ó ti lọ ẹ bẹ̀rù ọlọ́run ọba ẹ bẹ̀rù ọjọ́ àti sùn ọjọ́ tá máa sùn tá à ní jí tá máa gbé apátápá ò ní ṣe gbé tá máa gbé tẹ̀tẹ̀sẹ̀ ò ní ṣe gbé ẹnu tó ti ń jẹ ewúrẹ́ tó ti ń jiyán tó ti ń jẹ ẹ̀gúsí ẹnu tí ò ní là mọ́ ojú tó ti ń ṣèríran tó máa pàdé tíyẹn bá ràn án lẹ̀ gan wá fọwọ́ bọ̀ wálẹ̀ pé pajú jọ́tẹ̀ mi tó ń lọ sókè tó ń lọ sódò tí ò ní lè lọ mọ́ tí gbogbo owó tá a ní gbogbo ọ̀rọ̀ tá a ní tí a ní lè dé díẹ̀ mọ́ tá a bá wá di àbẹ̀gbé ẹ bẹ̀rù ọlọ́run o ẹ bẹ̀rù ojú àti sùn ẹ bẹ̀rù ọjọ́ kan tó máa kú ẹ̀yin nìkan nínú sàárè yín ní tó bá lórí tó bá tẹ̀ lórí sùn lórí ìrùn nínú yín ni ẹ wo Saheed Ọmọbọ̀tá ó ti fayé lẹ̀ fún yín ẹ wo last words tó so. pẹ̀lú gbogbo báwọn ẹ̀ ṣe lọ́pọ̀ tó pọ̀ gbé nǹkan jẹ ó ń sọ pé ọlọ́run elédùnmarè gba ilẹ̀ yorùbá fún wa elédùnmarè gba ilẹ̀ yorùbá fún wa elédùnmarè gba ilẹ̀ yorùbá fún wa mo wo fídíò yẹn omi ẹkún gbọ̀n mi tá a bá ń jàbí ká kúkọ́ ṣáàdì wọn bọ̀tá àwa ò fẹ́ kó lọ kankan o de mistake tó tó a ṣe ni pé mistake ni o lè wo pé ti dale kò ná ẹ ní kankan láti sọ̀rọ̀ pé èèyàn ọmọ Yorùbá ẹ foríjì mi ọmọ Yorùbá máa foríjì ẹ I trust olóyè Sunday Igboho I trust Professor Banji Akintoye èébú mélòó ni wọ́n bú Sunday Igboho èébú mélòó ló bú Professor Banji Akintoye èébú mélòó ló bú àwọn tá à ń sọ̀rọ̀ yìí tó tó tàwọn kan ṣùgbọ́n tó pọ̀ ọmọ Yorùbá ni wá ọmọ aládé ni wá àìṣọmọ ìrankíran àfọwọ́wọ́nú àgbàgbé ẹ̀ wọ́n lọ gbé poison jẹ kí ló dùn máa rè ṣekú nísìnyí fún ẹ kó má ṣe ní tẹ̀lé-tẹ̀lé kọ́dún jìnnà síra wọn àdúrà tó ṣe gbẹ̀yìn tó jẹ́ ọ̀rọ̀ àsọkẹ́yìn ẹ kí ló dùn máa rè gba ilẹ̀ Yorùbá fún wa á wà lákọsílẹ̀ tó má tiẹ̀ ti ń kọ́ bọ̀ látòkè bákan bákan tó wọ́n gbìyànjú nínú struggle yìí o torí pé òòyà bàrà ó sọ́dọ̀ àwọn ẹni bí àwọn abíyágbá tí wọ́n pera wọn lábíyamọ ni mo ṣe ń béèrè pé ta ni yín lórí ilẹ̀ Yorùbá kí lẹ fẹ́ kí ló tẹ̀ ń waste àwọn ọ̀dọ́ ṣèbẹ̀ UCH máa ṣú ẹ̀ fún yín kí tó wá gbọ́rọ̀ tí olórí Adélé sọ bí wọ́n ṣe tún yìnbọn fáwọn ọmọ ní UCH tí wọ́n pa wọ́n ah wọ́n fìbọn fọ́ ẹsẹ̀ ọmọ èèyàn èèyàn ojú kalẹ̀ wọ́n dẹ̀ fìbọn fọ́ lẹ́sẹ̀ ẹnì kẹta wọn ṣẹ̀gbọ́n àwọn mẹ́ta ni wọ́n nìkan wọ pink ìkan wọṣọ pink ìkan wọṣọ pink ìyẹn ń kọ́ èyí tó wọṣọ pink yẹn ń kọ́ ẹ̀bọn tó ṣe <laughs> ìkànnì o mo mọ̀ ṣe fídíò yìí káwọn yẹn bá mi ṣí ẹ̀ ni torí olórí adélé sọ̀rọ̀ lánàá àná was um, 15th of April 2024 mo lọ síbi iṣẹ́ mo ṣe sáré jí wálé láàárọ̀ yìí káwọn èèyàn tó tútú síta kó sáré wá wo fídíò yìí èmi ò ní káwọn èèyàn má jáde o ẹ tú kẹ̀tíkẹ̀tí ẹ tú kàtàkàtà èmi ò ní káwọn èèyàn má jáde o bẹ̀rẹ̀ tí kò ń wo fídíò yìí kó tó tú tẹ̀lé yín ọ̀rọ̀ yín ti gbà fúnra sí ọ̀rọ̀ yín nìdí káwọn àbíyamọ ilẹ̀ Yorùbá kí wọ́n béèrè lọ́wọ́ yìí pé kí lẹ fẹ́ ta ló rán yín sí àwọn ọ̀dọ́ Yorùbá ta ló ní kẹ kó bá àwọn ọ̀dọ́ Yorùbá ta ló ní kẹ pa àwọn ọ̀dọ́ Yorùbá kí ni wọ́n rà ń gbà yín ah ẹ ṣe ká o ìtàn ò ní gbàgbé yín ṣé torí owó tẹ̀tí ná ẹ ti invest so ogúndogójì náà lò fún yín hmm. ẹ pẹ́ ẹ lè sun ẹ lè mọ́ àtòru àtọ̀sán ẹ wà lórí íńtánẹ́ẹ̀tì pẹ̀lú pẹ̀lú ìjìnlẹ̀ marcus twenty four hours ẹ̀yìn àyẹ̀ ohun yìí ti há ohun yìí ti há gbàtí mrs elizabeth ọjọ́ra tí wọ́n ń sọ̀rọ̀ gbogbo wọn ti há. Àníkẹ́ Ayọ̀ náà táwọn náà ń sọ̀rọ̀ ohun wọn ti há ẹjọ́ àwọn ọmọ yín dà I think this is high time fún àwọn tó bá nífẹ̀ẹ́ yín kí wọ́n bá yín pe àwọn ọmọ yín káàmọ́ yín pè yín ṣàkíyèsí mental health yín important o yes anytime láti maintain mental health yín ó important gan-an ah mental health yín ó important yín ẹ̀yin tẹ́ tí mo ń wo tẹ́ ń sọ̀rọ̀ yẹn èyí ṣọmọ kékeré ṣòwò tẹ́ ti invest ah, èèyàn rìn òun sanwó nù o lóòótọ́ kàn nìkan torí ó kàn wọ̀gbẹ́ ó níbi tó bọ́ sí òdà ṣùgbọ́n gbà mí èèyàn máa ń rìn òun máa ń sanwó nù owó yín ti wọgbọ́ àtù ẹ sọ pé ó ti lọ ẹ̀yin náà ẹ jókòó kẹrù ẹ kó pọn ṣé kò sí àwọn israel kan jókòó à ń ṣàdúrà lórí kínní à ń ṣépè ẹ ṣépè lẹ́nìí ẹ ṣàdúrà lọ́la ẹ ṣépè lẹ́nìí ẹ ṣàdúrà lọ́la ìjókòó sórí tálẹ̀ twenty four seven ìjìnlẹ̀ tó wà ní Turkey ló ń give update tó ṣẹlẹ̀ nìbàdàn ṣe ẹ sọ pé lórí adelé ó máa come down to ìbàdàn ni bó lẹ ti swear in. pépà wo ló gbé ẹ láwọn kan wà lẹ́yìn yín àwọn tó wà lẹ́yìn yín láti àná ó ti dìjẹta láti sátidé ní ní Tuesday after the thirteenth of april twenty twenty four ẹlẹ́ẹ̀fún àwọn governors of Ọ̀yọ́ state Ṣèyí Mákindé ẹlẹ́ẹ̀fún ní twenty four hours twenty four hours ti kọjá olórí adédé tí wọ́n sọ kọ́tàkàtà lánàá olóòtú ó ní àwọn tó fún náírà twenty four hours àwọn tó tún lé ten hours kan àwọn tó fún náírà twenty four hours kan ìyẹn náà tún ti pélé ní ìbáyìí nísìn wọn ò máa release àwọn ọmọlọmọ ìtọ́ ti pa wọn ti pa ti UCH yìí ó tiẹ̀ ó bà mí inú jẹ́ ẹ wá gbọ́ ọ̀kọ̀tànkọ̀tàn tó lọ́ra lè lè ń sọ ẹ já lọ ẹ wá lọ gbọ́ àṣẹ àwòrán dáradá ọ̀rọ̀ tó ń rùn ọ̀rọ̀ tó ṣe máa gbọ́ létí ẹ tọ́pọ̀ ìlú pẹ̀sìdó olórí adélé pẹ̀sìdó olórí bá mi ṣe fídíò yìí ogbon tó bá lọ́mọ ẹ tètè fa àwọn yín o ẹ torí àwọn yín bàbẹ́ o ìṣẹ̀dá wa ìṣẹ̀dá èmi ìṣẹ̀dá tiyín ìṣẹ̀dá gbogbo a kò ní gbàbọ̀dé o ìṣẹ̀dá àwọn ọmọ wa ò ní gbàbọ̀dé wọn ò ní kó sọ́wọ́ lọ́wọ́ o ẹ tó máa rán wọn ṣe dé tòwútòwú iṣẹ́ àgbákò ìṣẹ̀dá mi ṣàánú má jẹ́ káwọn ọmọ mi pàdé ẹ o àwọn tí yín ò ní pàdé èmi náà ò ní pàdé ìdílé mi ò ní pàdé ọkọ mi ò ní pàdé ẹ ọkọ yín ọmọ yín aya yín kò ní pàdé irú nǹkan báyìí ah ah ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ fi bẹ̀rù Ọlọ́run sí tẹ̀ ń ṣe yìí you you might think you are doing the right thing but you are doing at a wrong time you guys fail to plan for this that's why you are you are planning to fail ẹ plan fún nǹkan tẹ́ ń ṣe yìí ni mẹ́rin ẹ̀kan kò dédé kó àwọn ìbọn láwọn ọmọ lọ́wọ́ ẹni kan máa lọ kọjú àwọn kìíní wọ́n wá ń pa àwọn ọmọ bíi ẹ̀rọ ń pa ń pakúpa èyí ò pa àwọn àbókínà àwọn tí wọ́n lọ face lọ fẹ́ẹ́ tọ́lọ̀ fìbọn fèsì wọn ni ó tì mí lójú bó dáàbòrò bá Yorùbá nation dáàbòrò bá ẹ̀dẹ̀ kì í ṣe Yorùbá nation IYP dryland ní ìlú le ọ̀gbẹ́lẹ̀ nílẹ̀ ti wá àwọn àbókí wọ́n wá ń sọ àwọn onígbàárùn wọ́n á yìn wọ́n ń bọn á dẹ̀ yìn wọ́n ń bọn o because àwọn náà wọṣọ military àwọn tí bí gbébọn dání àwọn náà gbébọn dání ah kò sí ẹ̀sìn tó ní kéèyàn gbébọn wọn á bá ẹ kó dẹ̀ lè overpower ẹ̀ kó má overpower ẹ̀ o kò sí ẹ̀sìn tó sọ bẹ́ẹ̀ lòfin ìlú kankan ò sọ ṣùgbọ́n tó bá fẹ́ ṣe dáadáa tèmi máa láìkì yín ẹ̀yin náà máa bọ̀ nílé hmm. olóyè Sunday Igboho tó bá fẹ́ ṣe rally ó máa wà on ground ni I think I believe ìjìnlẹ̀ should be on ground by now. <laughs> àwọn oníkóbòrajà ní ìjà lọ wá gbọ́rọ̀ lẹ́nu kí ló pe rẹ̀ olórí adélé olórí adélé kọ̀ olórí adèta ni àwọn oníranù játijàti ojú òtí ẹ̀ tí ìrẹsẹ̀ yín ò padà ẹ̀rẹ́ ní báyìí sọ àbọ̀ báyìí sọ ẹ̀ gbọ́ ni ṣé wọ́n báyìí sọ ẹ̀ gbọ́ ni ẹ níkà o ẹ níkà nínú ìka yín dẹ̀ máa padà kà yín èyò kí ń hùwà kà ìkà á kò o rere abẹ́ ni rere ìkà á kò o rere abẹ́ ni rere ó dájú ẹ nígbè bùkà láyé ọkọ rẹ á jẹ, aya rẹ á jẹ, òun náà awọ ẹ̀wù ìkà bẹ́ẹ̀ gbọn bí ifá bẹ́ẹ̀ mọ̀ bí ẹlẹ. ẹ̀lẹ́ ẹ̀yin náà á wẹ̀wù ìka bẹ́ẹ̀ gbọ́n bí ẹ̀san ń bọ̀ ọlọ́run ò bímọ ó bí ẹ̀san there's something called the law of karma bẹ́ẹ̀ ni tẹ̀bá òpin tẹ̀bẹ́ yes ó nọ́mà kéèyàn sọ pé òun fẹ́ gba ilẹ̀ òun gbọ́lá nídìí òmìnira gbọ́lá nídìí freedom a ní láti kó lọ́wọ́ àwọn amúnisìn a ní láti gbalẹ̀ àwọn babalaba bá padà. Pa, pa, pa, Bẹ̀sí ọ̀nà sógúndogójì tó lórí yín lò fún yín ẹ kóye kan lẹ̀ kẹ́ni president ẹ fowó ra president ẹ fowó ra governor ta ló dìbò fún yín tẹ́bí ni governor àti president sọ́nà tó lò fún yín ọ̀nà scam ayé ló lò fún yín wọ́n gbé yín ní gógó ni wọ́n fèkó hàn yín ni ṣùgbọ́n àwọn ọmọ ẹ ẹ tẹ́ pé ẹ gallant yes good product ni wọ́n mo ṣe sọ fáwọn olórí wa ńlẹ̀ Yorùbá wípé they should be very very careful many people are ready láti kú fún ilẹ̀ yorùbá láti kú fún òmìnira ilẹ̀ yorùbá vulnerability yẹn lẹ́ ń lò ẹ̀sìn wọ́n ti rí wọn gẹ́gẹ́ bí gán àgọ́ líbù ó lẹ́ ń lò lé wọn lórí mo sọ fáwọn olórí ilẹ̀ yorùbá pé kàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí kinní kan máa ignite kinní kan ẹ̀rù máa bà wọ́n àwọn èèyàn ti fẹ́ dọ̀ ó ti sú àwọn èèyàn ó ti sú àwọn èèyàn ìnira yẹn pọ̀ ebi ń pa àwọn èèyàn àwọn ọmọ ò rí skul lọ ìyá ń jẹ àwọn èèyàn dẹ̀ mọ̀ pé bílíọ̀nsì tírílíọ̀nsì lẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ ní nàìjíríà wọ́n mọ̀ wọ́n mọ̀ tó ń ṣẹlẹ̀ àwọn náà mọ̀ wọ́n mọ̀ bó ṣe jẹ́ ṣùgbọ́n ẹ̀kẹ́ tí kún á ah, mà ṣe o tára ilé ẹni bá jalè ó ṣe làáwí ó ṣe lára yín ó ṣe lára ọmọ tó ń jẹrú. For how long do you continue this way? For how long? Wọ́n á ń pa àwọn onípakúpa ẹ̀dẹ̀ káàmọ́ tí ń sábẹ́. Ẹ já bẹ̀rù Ọlọ́run o, gbogbo tá a bá ń ṣe láyé ká fi bẹ̀rù Ọlọ́run sí. Yorùbá wí ilé orúkọ tèmi o, ẹ já gbọ́rọ̀ lẹ́nu Adélé. If you have not subscribed to my YouTube channel, what are you waiting for? Ẹ tẹ subscribe button yín, ẹ tẹ notification bell yín kalẹ̀. Tí má ti mú wá ẹ máa rí. Ẹ gbọ́rọ̀ lẹ́nu Adélé. Ẹ̀yin tẹ̀dẹ̀ ti download tap tap send. Tẹ́fẹ́ fi send owó lọ sí Nàìjíríà ẹ download tap tap send àwọn tó láwọn ti gbà òyìn àwọn ti gbàlú onírọ́ ni wọ́n o ìlú hmm. wo náà gbà àwọn ọmọ wọn tí wọ́n lọ síbẹ̀ tán ra pure water mu owó wo náà fi ra pure water owó wo ni wọ́n fi ra pure water the same naira mọ́tò wo ni wọ́n wọ̀ wọ́n wà lórí ilẹ̀ wọn ọlọ́pàá ìlú kan wá kó ọlọ́pàá ìlú tiwọn lórí ilẹ̀ wọn and united nations láwọn fún níwèé wọn ò bá wọn dá sí over three hundred million countries tí wọ́n ti lọ wọn ò bá wọn dá sí irọ́ náà pa fún yín o ẹ bá mi share fídíò yìí kó kan everybody la kó mọ̀ pé sàkámà dé làwọn pípù yìí wọ́n yéé pa àwọn ọmọ ọlọ́mọ iye pa àwọn ọmọ tí yín wà lábẹ́ yín ìka níyín ẹ wọ́n lọ ẹ wọ́n lọ gbọ́rọ̀ lẹ́nu adélé adélé kọ́ adèta ni oníkóbò rajà ọkùnrin ní yẹ̀yẹ̀ adélé. ẹgbọ́n ṣẹgbọ́n ní kẹyọ̀dù. èdè wọn òjò yíra wọn mọ́ wọn ló bá wọn jẹ́ ìmọ̀ wọn ti lẹ̀ ó dòfo aṣíwọ̀n òjò bò olùwàtúwọ̀sí òwò ó fọ́ṣẹ̀ sí gbangba wọn ló jà fún wa wọn ló sọ̀mọ́ náà wá ǹjẹ́ tí wọ́n ń gbé gbogbo. ẹ lẹ́nu adélé ṣẹgbọ́hùn òun ti kẹ̀ ẹ́ níkẹ́ ayọ̀ ń gbọ́hùn ẹ̀yẹn o ìyá oníyà àwọn ọmọ yín ó yẹ kán rí phone number àwọn yín kán pa ọmọ yín ni your mental health is important than owó tẹ̀ ti invest tó ti lose mental health yín wọ́n sọ fún gbogbo yín pé ọmọ yín á di gọ́vnà ọmọ yín á di kíní kan yes obìnrin ẹ máa fẹ́ ha ọmọ wa kó di kíní kan wọ́n fi kó yín sàká ni wọ́n fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ ni <laughs> you go nowhere for now ó lè di lọ́la nígbà tí yorùbá tábà tábà parapọ̀ tó bá tásìkò àti ìṣù fúra òkín là tásìkò òun bá dẹ̀ tó yín òkín pè é ẹni tó bá lè tó yan mú tó bá lọ ń dènà dé ni ajẹkúnyà ló máa jẹ tọ́wọ́ ẹni ò bá tí tèkú dà àì béèrè ikú tó pa bàbá ẹni. yes nǹkan tẹ̀ ń tẹ̀ ń jà fún nǹkan tó nọ́mà ni bẹ̀tí bó yẹ kẹ́ ẹ jà ní obìnrin kan ẹni àbápọ̀ obìnrin ó lè jẹ́ ní bọ́dì ẹnìkan kan dìde tó bá yẹ kó máa ṣèṣe náà ẹ wọ àwọn tí wọ́n ti ń pa kò dẹ̀ rí ìyàn ṣe sáà àwọn tí wọ́n ń pa ọ̀rọ̀ yín fẹ́ àdúrà ẹ ní the deliverance èpè tẹ́ ti ṣẹ́ síwájú gan tí ó lè jẹ́ kádùúrà yín gbà báyìí ah, ojú kò ń tì mí fún yín ni twenty four hours sísè ẹ̀ ṣiṣẹ́ mọ́ o ẹ̀yin yá yìí because ẹ fẹ́ ká àwọn yín di gọ́vnà yẹ àwọn yín lè di gọ́vnà àwọn yín lè di gọ́vnà ẹ fi ara yín lọ́kàn balẹ̀ kẹ́ lè rẹ́mi yín tọ́jú àwọn ọmọ yín ẹ lè rẹ́mi jẹun àwọn ọmọ yín Queen Bee ti sọ fún wa bẹ́ẹ̀ ṣe ní invest bẹ́ẹ̀ ṣe náwó burúkú burúkú burúkú gbogbo ẹ̀ ní Queen Bee sọ fún wa ẹ fẹ̀mí yín balẹ̀ ẹ April sixteen twenty twenty four ẹ bá mi share fídíò yìí o ká tó gbọ́rọ̀ lẹ́nu Adélé tó tún káwọn ọmọlọ́mọ máa bọ̀ ẹ já gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ah ẹ ká kọ́kọ́ lọ sí kí lorúkọ ẹ̀ àwọn tí wọ́n yìnbọn ẹ kọ́kọ́ wo àwọn náà tó bá wo àwọn tó ń yìnbọn tán ká wá gbọ́rọ̀ lẹ́nu Adélé adélé adéta alpha ẹ já lọ yorùbá wù ilé mi ń jẹ́ lẹ́ẹ̀kan sí. yorùbá àwọn òun ní ilẹ̀ yorùbá ni wọ́n ń challenge authority wọ́n ń challenge audacity tẹ̀ ẹ́ ní tẹ̀ fi ń pa àwọn ọ̀dọ́ wa nípakúpa ẹ jẹ́ ká lọ sí UCH nìbàdàn ẹ kọ́kọ́ wò kí wọ́n á pílẹ̀ àdélé burúkú yẹn fún yín ẹ̀yin nìyẹn ọlọ́run nìyẹn ẹ̀yin nìyẹn gbogbo alálẹ̀lẹ̀ yorùbá nìyẹn ẹ̀ tó bá ń wo ṣó yìí ẹ bá mi ṣí ẹ̀ fún gbogbo everybody kí wọ́n fa ọmọ wọn sí abẹ́ táwọn ìyá ìbáfẹ́ lọ gbadélé kí wọ́n jáde kí wọ́n ká àwọn ọmọ jáde ẹ wọ́n ṣe sáwọn ẹni tó wà ń lo òyìnbó ẹ kó wọn síwájú kẹ tẹ̀lé wọn ẹ̀yin ìkà burúkú yìí ẹni bìnní tí ń pọnmọ́ rẹ̀ balùwẹ̀ sọ ẹ wọ ya ẹ kájọ wò ó ẹ farabalẹ̀ kẹ máa wò ó kí ló dé sọ́rọ̀ yín sí wa ni àti pẹ̀lọ́wọ́ ò ti ń láàárọ̀ onú báyìí o àwọn ẹrù wèrè tẹkọ fún àwọn náà kó jáde. kí lorúkọ ẹ Ìdòwú pé John kò gbé mọ́tò yẹn wá. wọ́n á yìnbọn fáwọn ọmọ lọ́sàn-án ogun. aláwọ̀ mi pa lẹ́ẹ̀dá mi o má jẹ́ káwọn ọmọ mi ṣìrìn o má jẹ́ káwọn ọmọ mi pàdé àwọn aṣẹ́ni lórí o lẹ́ẹ̀dá mi ṣàánú má yẹ kórìí mi gbàbọ̀ má yẹ kórìí àwọn ọmọ mi gbàbọ̀ dà tí gbẹ̀yìn tẹ̀ ń wò mí kórìí yín má gbàbọ̀ dé kórìí àwọn ọmọ yín má gbàbọ̀ dé o ìṣẹ̀dá bí wọ́n jẹ́ kọ́ àwọn ọmọ mi pàdé èèyàn bí dúpẹ́ o mẹ́ẹ̀ká ọmọ mi pàdé èèyàn bí Elizabeth ọjọ́ ra ẹlẹ́dàá mẹ́ẹ̀ká àwọn ọmọ mi pàdé èèyàn bí bíbí ọmọ Yorùbá o ṣẹ̀dá mi máa káwọn ìran mi pàdé ìjìnlẹ̀ máa kọ̀ ṣàtẹ̀mí àti ìdílé mi àti gbogbo olólùfẹ́ mi pátápátá ẹlẹ́dàá mi if you are watching this show ẹ máa fọwọ́ gbá orí kí n máa ṣàdúrà fáwọn ọmọ yẹn mú táwọn ọmọ mi mú kí n máa yẹ káwọn ọmọ mi pàdé aṣẹ́nilórí o aṣẹ́nilórí mà làwọn pípù yìí o aṣẹ́nilórí mà làwọn èèyàn yìí o aṣẹ́nilórí mà ni ẹ máa máa wo fídíò yìí dáadáa ká tó play Adele Agbako fún wọn fún yín o ẹ máa wo fídíò yìí dáadáa o ìmàríwọ ọlọ́run rí o lè má ti kò ní Yorùbá nation o wọ́n ní wọ́n ti gbọ̀nà yìí báyìí. ilé tí kò ní Yorùbá nation ni wọ́n máa yọjú oyè yọjú sìn. ń gbọ́ fẹ́ǹsì wọ́n á ti lọ aṣọ òfin tó kó fáwọn ọlọ́mọ náà kó jáde Yeah sí kíkan lára wọn ah, ọlọ́wọ́n àbíyín ìkúnlẹ̀ àbí àmọ́ àbíyín wọlé wọlé wọlé wọlé wọlé ẹgbà mi ẹgbà mi ẹgbà mi. Well done wọ́n mọ. wẹ́dọ̀. àwọn ọmọ tí ń dẹ̀ wà lábẹ́ yín. àwọn ọmọ èèyàn náà yìn bọ̀ yìí o. Oh! One more! Oh! Hey, hey, hey, hey, hey. Ah! Ah! Ah. Elizabeth Ojola ọmọ ẹnìkan ní o lẹ́sìn ojú ìfọ̀gbìn ìjìnlẹ̀ Marcus dúpẹ́ rìtù Ayọ̀ Badmus àbí kí ló ń jẹ́ olórí kò lọ títí àjàkáyé ọmọ ọmọ àwọn kan ní o olórí adélé má rìkọ́dù lọ má rìkọ́dù lọ ó dùkú ẹnìkan tó wọ bí ó pé ẹ̀kọ́ tó wọ pink ẹ̀jọ̀ ó pé ẹ̀kọ́ tó wọ pink. ẹ pàdánù a fẹ́ sáré sẹ́gbà wo tó wà ṣẹlẹ̀ sí. Ọkọ ẹnìkan tó wọ pink ni wọn. Ọkọ ẹnìkan tó wọ pink oṣù ní dáa fún ẹ ó sì orí fún un ó sì orí fún un ó sì kọ́ bàbá wọn that's good. ó bẹ yà orí ó sì kú sẹ́rí ó sì kú tọ́ ó sì wà nínú gbọ́ yẹn sẹ́. ó sì kú kọ́ ó sì kú kọ́ sẹ́. musa mú mi sẹ́ àbúrò mi mú mi wà fún ìjọ ọlọ́ọ̀gbà yìí. ìrìnnà wọn pọ̀ one big. Go your guy one one big. Where is Okete? I'm already by your side. So the point is not for hand. What are the land is there? Oh, see, we

ẹ eh, dìde o ìjìnlẹ̀ Marcus oní Yorùbá nation orí íńtánẹ́ẹ̀tì ẹ eh, dìde o olórí kò lọ títí àjàkáyé ọjọ́ra Elizabeth àti gbogbo ẹ̀yin tó kù ẹ eh, dìde o ọmọ yẹn ló pariwo wọ́n ti fọ́hùn lẹ́sẹ̀ ó lajú lẹ́bàá fi kó bọ́n lù lẹ́sẹ̀ kò jáde o ṣùgbọ́n ẹlòfọ́nà ability wọn tó para ni wọ́n ẹ kó bọn lé wọn lọ́wọ́ àwọn ọlọ́pàá tó ń yìn wọn níbọn mi ò ní bù wọn o tó ẹni tó bá ní ìbọn lọ́wọ́ àwọn náà defend ara wọn tó bá yìí tẹ kóbọ̀ fún wọn ẹ̀rí kọ́ lọ fi pa ikute o now wọn lẹ́nu kókó ẹnìkan níbẹ̀ yẹn àwọn ìbọn kí ló kọ́kọ́ jáde pàkó ẹlẹ́ẹ̀kejì tó jáde pàkó bí ó ti bà yẹn lórí torí ẹ̀ ti fọ́dànù sínú igbó ṣe pé wọn ní kámẹ́rà yẹn fún wa àwọn tí wọ́n tẹ̀lé wọn gbọ́ gbọ́ wọ́n ló ń kéèyàn kan bẹ̀ yẹn ó kéèyàn kan bẹ̀ yẹn ṣe pé àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ fèsì bí lẹ́yìn kámẹ́rà tó máa ti off kámẹ́rà tó máa sọ fáwọn tó kù pé ìyẹn one spanner loss ni ó ti lọ ẹ̀dẹ̀ káwọn ọmọ tí yín ti di ní òyìnbó àbọ̀ wá ń bọ̀ wá abóníṣẹ́ o wà láàyè àbọ̀ ń bọ̀ wá abóníṣẹ́ àbọ̀ ń bọ̀ wá bóníṣẹ́ o tàláyì àbọ̀ ń bọ̀ wá bóníṣẹ́ àbọ̀ ń bọ̀ wá bóníṣẹ́ yín ẹ jẹ́ àgbọ́rọ̀ lẹ́nu olórí adelé kẹ́yìn tẹ̀ bá mi ṣí ẹ̀ fídíò kó tètè kan everybody lára tó ti ní kọ́ pàdé òun ẹ jẹ́ àgbọ́rọ̀ lẹ́nu olórí adelé kẹ́ wá wo ẹrù wèrè tí wọ́n dì fáwọn ọmọ ọlọ́mọ sọ̀rọ̀ wèrè sọ̀rọ̀ sókè wèrè sọ̀rọ̀ sókè wèrè ọlọ́nkì ẹ lọ́mọdé lágbà nílé lóko àti lẹ́yìn odi wípé àkó àdúrótì àsìkò sùúrù àkó àjàyè o mo sì kí wa kú oríire gbogbo àwọn ojúlówó ọmọ bíbí orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa ah. mo dẹ̀ tún kí àwọn tó ń ṣiṣẹ́ takuntakun hmm. wípé kí ìrìn àjò yìí kó lè yọrí sí rere. abẹ́rẹ́ ọlọ́run. mo kí olódùmarè alágbára jùlọ tó fún wa ní okun àti agbára láti lè fi ṣe iṣẹ́ yìí láṣeyọrí. àṣeyọrí yín dà. mo kí ìyá wa mo dúpẹ́ Onítìrí Abíọ́lá fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe láti lè rí wípé orílẹ̀-èdè Yorùbá olómìnira tiwantiwa wá sí ìmúṣẹ. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ pẹ̀lú ìyá mo dúpẹ́ Onítìrí Abíọ́lá pẹ̀lú gbogbo ọmọ Yorùbá lápapọ̀ nílé lóko lẹ́yìn odi àti lórígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé mo kí wa kú iṣẹ́ o gbogbo wa la gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ kẹtàlá oṣù kẹrin ọdún two thousand and twenty four níbi tí àwọn ọmọ ológun wa ti lọ sí ibi tí wọ́n ti fẹ́ gba ẹ̀tọ́ wọn pẹ̀lú èròǹgbà àlàáfíà ní olú ìlú iṣẹ́ ìjọba ìlú Ìbàdàn ah! ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé bí àwa ṣe ń fẹsẹ̀ àlàáfíà tọ̀ látijọ́ yìí tí a sì ń tẹ̀lé òfin àgbáyé orílẹ̀-èdè nàìjíríà wá sórí ilẹ̀ ìní wa tí ń ṣe orílẹ̀-èdè olómìnira yorùbá tó sì jẹ́ wípé ní abẹ́ òfin ìjọba àgbáyé èyí tí nàìjíríà jẹ́ olùfọwọ́sí tí ń ṣe signatory ẹ̀tọ́ bíbí ọmọ orílẹ̀-èdè ni láti fi fún òmìnira ara wọn wọ́n dẹ̀ ti gbà wọ́n ti gba ìwé lọ́wọ́ wa ah. a ti fi ìwé ránṣẹ́ sí wọn láti ọdún tó kọjá ah. ó lé díẹ̀ báyìí kí gbogbo gómìnà àwọn alákòóso ìjọba ìpínlẹ̀ gbogbo ìbílẹ̀ Yorùbá ti gbà eh? tí wọ́n sáìn wípé àwọn ti gba ìwé o hmm. tó túmọ̀ sí wípé àwọn ti gbà láti gbé ìlú adẹ̀kọ̀ sí gbogbo àjọ àgbáyé pátápátá tó fi dórí ìṣọ̀kan orílẹ̀-èdè gbogbo àjọ àgbáyé tí ń ṣe United Nations. Hmm. àwọn ikọ̀ aláàbò ti ìṣọ̀kan àjọ àgbáyé Security Council àti àwọn orílẹ̀-èdè tó láàmìlaka lórígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé gba ìwé. eléyìí tí à ń ṣe yìí ẹ̀tọ́ wa ni hmm. gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè lónìí kí a lè tọ́ dáadáa torí ẹjọ́ là ń kọ́ kí a tó kọ́ ìjà lẹ́yìn wákàtí mẹ́rìnlélógún tí a fi fún yín ẹ tún kọjá ẹ̀ ẹ tún ti fètò <laughs> wákàtí méjìdínlógún sí i nísìnyí nítorí náà a tún fún yín ní wákàtí mẹ́rìnlélógún sí i kí ẹ fi àwọn ọmọ ogun ilẹ̀ yorùbá sílẹ̀ nítorí orí ilẹ̀ baba ńlá wọn ni wọ́n wà hmm. tí ẹ̀tí wá bá wọn ẹ̀tọ́ wọn sì ni láti jà fún orílẹ̀-èdè wọn. Hmm, orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn wákàtí mẹ́rìnlélógún ẹ̀yin lẹ pè fógun mo sì ní agbára láti sígun ní ìgbàkúùgbà tó bá wù mí tí ẹ bá kọ̀ láti fi àwọn ènìyàn wọ̀nyí sílẹ̀ ohun tí ojú nàìjíríà bá rí kí wọ́n fara mọ́ ọ. lẹ́ẹ̀kan sí ọmọ yorùbá ẹ fi ọkàn balẹ̀ kí gbogbo wa máa bá iṣẹ́ lọ hmm. ní ìrọ̀wọ́ ìrọ̀rùn ẹ má ṣe bá ẹnikẹ́ni jà nítorí orílẹ̀-èdè alálàáfíà ni orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. Yeah ẹ ṣe o ojú àtúràrí hmm. kí ọlọ́run kí ó bùkún IYP ojúlówó ọmọ nílẹ̀ yorùbá kí ọlọ́run kí ó bùkún DRY orílẹ̀-èdè yorùbá hmm. olómìnira hmm. tiwantiwa. ẹ má ì tí ì lu míúsíkì a máa analyse ọ̀rọ̀ tó sọ olórí àwọn adélé ìgbà míì èèyàn máa ń ṣe right thing at the wrong time or kíyàn ṣe right thing ní wrong place wọ́n tọ́wọ́ yìí wá ti tẹ̀kù dà ìhùn kí ń bèrè ikú tó pa wá bẹ́ẹ̀ ẹ lè bí nípínlẹ̀ torí ilẹ̀ wa náà wà ilẹ̀ àwọn bàbá bàbá wa ni ìyà yìí pọ̀ ìyà yìí tó gẹ́ ṣùgbọ́n ẹni tí wọ́n lè tó ní mú tó bá ń dènà dé ni ajẹkún ìyà ló máa jẹ ìjìnlẹ̀ jókòó sí tọ́kì ó ń broadcast tó ṣẹlẹ̀ nìbàdàn ní twenty four hours adele olórí àwọn adele presido where are you you see as the president of um, dry okolu okolu tẹsẹpẹ gbà ní dry that's dry ẹ̀yin náà wo kọtẹ sọlú aṣálẹ̀ dry yes ẹ̀tọ́ wa láti gba òmìnira fún ilẹ̀ yorùbá ẹ̀tọ́ wa láti dìde fún ilẹ̀ Yorùbá but when you fail to plan you are planning to fail ẹ fail woefully tí wrong tẹ̀lé bá mú aṣọ kò si bó ṣe lè pàṣẹ le lè fáìn tó ìgékùgé ló máa gé yes àwọn tó wọ́n ń jáde wọ́n show free. wọ́n show pé àwọn strong but wọ́n pa wọ́n nípa ẹ̀sìn ni òun sọ̀rọ̀ ogun nísìn ṣé pump action ló máa fi ń jagun <laughs> o oh, lọ́wọ́ tó ń dún ní Gaza ọlọ́run má jẹ́ ká rogun third world war ni àwọn Russians tí wọ́n ti fẹ́ intervene Amẹ́ríkà ti fẹ́ dá sí Israel gbogbo àwọn olóríṣi tó ní agbára tí wọ́n ní tó pé wọ́n lè wà nílùú wọn kọ́kọ́ dídí ìlú kan run wọ́n ti fẹ́ dá sí ẹ wá kó pump action láwọn àti èkè àbí kílẹ̀ kó láwọn ọmọ lọ́wọ́ èyí kó lọ face Nigeria military ohun tó bà mí nú jẹ́ jù kò tayọ pé àwọn àbókí náà tún wọn àwọn sójà àbókí yorùbá yorùbá yìí sí yorùbá yorùbá nation yorùbá nation dágbùrú yorùbá fún àwọn ọmọ tiwa lórí ilẹ̀ wa tó pé ẹ̀wù wa mùsùà ẹ̀wù wa mùsùà ni ebi everybody ara ni everybody gbogbo ẹ̀ ló fẹ́ òmìnira ló fẹ́ ìdẹ̀ra ṣùgbọ́n ẹ̀wù náà wọ́n tẹ́ sọ ìrùlú dry ẹ wá kọ́ pò lápò ẹ ká pò lápò ẹ mú àwọn ọmọ ọlọ́mọ you guys supposed to be on ground at least tó lè sọ ní gbogbo bá fẹ́ ṣe rally ó máa wà on ground i expected ìjìnlẹ̀ to be on ground di olórí àwọn adélé ṣebí ẹ sọ pé olórí adélé máa wá sí ìbàdàn ni where is olórí adélé he supposed to be on ground gbogbo àwọn ìyá tó lọ ń ṣépè lórí kíní ìjìnlẹ̀ yẹn oh, um, um, elizabeth ọjọ́ra gbogbo you guys supposed to be on ground ẹ̀yin ìyá yẹn ti náwó o mọ̀ pé ẹ ti náwó ẹ ti nára ẹ ti fowó ṣòwò ẹ fẹ́ jèrè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ náà ṣe ń ṣe ẹ lè parọ́ agbára ṣe ń kan yín twenty four seven lẹ́fí wà lórí show twenty four seven lẹ́fí wà lórí show nísìn gbogbo yín ti di broadcaster ṣe nígbà tó ti bẹ̀ bá dé níbi tó mú ọ lọ ẹ má jà ẹ bọ́ òun iṣẹ́ á. ẹ jábẹ̀ sí dúpẹ́. ṣe bọ́ òun iṣẹ́ á. olódàbò rẹ̀ kò wá ipa wò ká a lè ní bẹ́ẹ̀ ni a lè ṣe èmi tó bá ní èmi. ṣẹ́ẹ̀sì kọ́ lélẹ̀. ọ̀pẹ ìyẹ́ ọmọ tó wà pa ọmọ tó jẹ́ kí àkókò yóò ṣe ma ìyẹ́ ọlọ́run tó ń dábẹ́ àmì àwọn ìyá yóò lè sùn mọ́ o please share this ẹ bá wa video kó kó àwọn family wọn they need to call all these women all these mamas to order your àwọn ọmọ yín láti wọn láti call yín to order jáde lọ síbo jáde lọ síbo ẹ ká máa jáde ní kẹtíkẹtì lọ síbo. wá dìde tiwa gbogbo àwọn ọmọ wa bí tó ti fẹ́ gbéra ní gbogbo òkè jádò gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé lọ síbo ìlú Ìbàdàn ní èní láti lè wá tẹ́wọ́ gbogbo wọn ẹ̀yin náà lẹ sọ pé òní lọ́jọ́ ayọ̀ wa òní lọ́jọ́ ayọ̀ wa àwọn ọmọ tí yín dà lọ́jọ́ ayọ̀ wa náà má yẹ kó jọjọ́ ìbànújẹ́ a orúkọ rẹ a orúkọ rẹ a ọlọ́lá rẹ a gbogbo tá ń jọ́ náà a bẹ̀yìn ẹ wá dúró tì wá lẹ́nu ẹ wá ṣàmọ̀nà wa ẹ̀yin lọ́lọ́ alámọ̀nà ẹ̀yin lẹ́ ẹlẹ́ náà bá wọn parí ẹ̀ ẹ̀dẹ̀ ti fi yé wa pípẹ́ ti bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ ti parí ẹ̀ fún wa ògo wa ayọ̀ wa bó ṣe ń wọlé ní ẹ̀ní ọlọ́run bá má jẹ́ kó dìbànú jẹ́. ṣé ń gbọ́. àwọn ọmọ wa jẹ fẹ́ lọ káàkiri ó ọmọ rẹ àwọn ọmọ yorùbá. gbogbo ah! orígun ayé ọlọ́run bá wa dúró tì wá má dojú tì wá má dojú táwọn ọmọ rẹ òní náà ló sọ òní ni màmá wa ẹ wá bá a dúró tì wọ́n ẹ wá jẹ́ káyọ̀ wọn kó kún ẹ wá jẹ́ káyọ̀ wọn kó kún kó kún kó kún kó kún àwọn sílẹ̀ torí tíyàn bá ṣeré tó bá péyege inú yàn á dùn ayọ̀ yàn á kún èní lọ́jọ́ ayọ̀ wá Israel tó ní Jésù Israel tó ní Jésù wọn ò fi àdúrà gba ìlú wọn wọn ò fèsì Gaza pẹ̀lú ràdàràdà tẹ̀ ń ṣe yìí wọ́n fèsì Gaza pẹ̀lú irinṣẹ́ ni wọ́n fèsì Gaza gbogbo wa pátá ẹ̀wọ̀n ìlú àràbó náà sí ọ̀nà ti fẹ́ dá sí i ogun yẹn ọlọ́mọ ẹ̀kọ́ di third world war ni ibi tó ń gbé tó ń gbérí lọ nísìn China and co everybody ti fẹ́ dá sí i ẹ wá jókòó sórí kínní yẹn ní káàmù lọ́wọ́ máa bọ́ta ẹ bọ́ta tìkẹ́tìkẹ́tì ẹ bọ́ta tìkẹ́tìkẹ́ àwọn ìyá yìí wọ́n ní wọ́n ní wọ́n ní ẹ nídi ẹ nídi deliverance káàmù yín pè ń ṣàkíyèsí sọ̀rọ̀ olórí adélé. olómìnira tiwantiwa mo dẹ̀ tún kí àwọn tó ń ṣiṣẹ́ takuntakun wípé kí ìrìn àjò yìí kó lè yọrí sí rere mo kí olódùmarè alágbára jùlọ tó fún wa ní okun àti agbára láti lè fi ṣe iṣẹ́ yìí láṣeyọrí mo kí ìyá wa mo dúpẹ́ onítìrí abíọ́lá fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe láti lè rí wípé orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa wá sí ìmúṣẹ kí ló tí olórí adélé ń sọ̀rọ̀ bí anonymous báyìí ṣé ó change ohun ẹni ṣé ó change ohun ẹni sọ̀rọ̀ sókè àwẹ̀ ẹ̀wà ti wà lọ́fíìsì lánàá Monday ni. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ pẹ̀lú ìyá mo dúpẹ́ onítìrí abiola. pẹ̀lú gbogbo ọmọ Yorùbá lápapọ̀ nílé lóko lẹ́yìn odi àti lórígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé Hmm. mo kí wa kú iṣẹ́ o gbogbo wa la gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ kẹtàlá oṣù kẹrin ọdún two thousand and twenty-four níbi tí àwọn ọmọ ológun wa ti lọ sí ibi tí wọ́n ti fẹ́ gba ẹ̀tọ́ wọn hmm. pẹ̀lú èròǹgbà àlàáfíà ní olú ìlú iṣẹ́ ìjọba ìlú Ìbàdàn. Adélé èwo ni irọ́ burúkú bí wọ́n ti fẹ́ lọ gba ẹ̀tọ́ wọn pẹ̀lú àlàáfíà ní olú ìlú ibi iṣẹ́ Ìbàdàn wọ́n fẹ́ lọ gbákọ́ lálàáfíà ẹ̀dẹ̀ kó bọ́n lé wọn lọ́wọ́ yorùbá ní kò sọ ọmọ rẹ̀ kankan nínú ìbọn ọmọ rẹ̀ wo ló wà nínú ìbọn tẹ kó bọ́n lé wọn lọ́tẹ́ ní kán lọ gba kán lọ gba ẹ̀tọ́ wọn pẹ̀lú ìbọn ẹni pé ìkà ni ìkà àwọn ọlọ́pàá tó yìnbọn fún wọn mi ní blame àwọn yẹn púpọ̀ o mi ní blame ò ṣe ìwà náà sọ lẹ́nu ṣùgbọ́n ẹ kó mọ̀ fáwọn ọmọ yìí tó máa ní kó sọ̀rọ̀ self defence ni because they, are, they were harmed. ṣùgbọ́n oshenila ṣe ní láàánú wípé bí àwa ṣe ń fẹsẹ̀ àlàáfíà tọ̀ láti jọ́ọ̀dún tí a sì ń tẹ̀lé òfin àgbáyé <laughs> orílẹ̀-èdè nàìjíríà wá sórí ilẹ̀ ìní wa tí ń ṣe orílẹ̀-èdè olómìnira yorùbá tó sì ìjọba àgbáyé èyí tí nàìjíríà jẹ́ olùfọwọ́sí tí ń ṣe signatory ẹ̀tọ́ bíbí ọmọ orílẹ̀-èdè ni láti fi fún òmìnira ara wọn. adelé nígbà tó wá rí bẹ́ẹ̀ tó pé nàìjíríà jẹ́ signatory sí united nations tí wọ́n ti backing up i believe they supposed to stand up by, by, by now ó yẹ kí nàìjíríà ti gba sanction wípé wọ́n invade ìlú onílù tó bá yẹ pé lóòótọ́ ni you are doing the right thing at the wrong time you guys fail to plan you are planning to fail ìlú tá ẹ̀ sí ìgbà tẹ́ pé èpè lẹ́fi pinnu ẹ̀ lẹ́fi pinlẹ̀ ìjà lẹ́fi bẹ̀rẹ̀ ẹjọ́ níyàn máa ń rò fóògùn ẹ̀bí nípa ẹ̀ lè parọ́ kẹ́ ẹ mú jẹ gbé jìbìtì lẹ fẹ́ lù kì í ṣe pé ẹ fómìnira fúnlẹ̀ yorùbá jìbìtì ní gbé ti invest owó burúkú queen bí ìròyìn ẹnu ẹ bó adúrò owó tó invest queen bí god bless you ó ètè gba kádàrá kó wọn bá gba kodoro èèyàn rìn èèyàn sanwó nù ẹ máa tẹ kọ́wọ́ yín fún ọ àbí mo wà lára àwọn tẹ kọ́wọ́ fún mi ò gba kọ́bọ̀ mi ò ní pílátífọ́ọ̀mù mi ò ní mi ò ní kankan tí mo fi ń gba ṣíṣì lọ́wọ́ anybody ẹ máa tẹ kówó yín fún ṣùgbọ́n àìgbà kádàrá yín ló máa mú yín gba kodoro ẹ continue. wọ́n dẹ̀ ti gbà wọ́n ti gba ìwé lọ́wọ́ wa a ti fi ìwé ránṣẹ́ sí wọn láti ọdún tó kọjá ó lé díẹ̀ báyìí kí gbogbo gómìnà àwọn alákòóso ìjọba ìpínlẹ̀ gbogbo ìbílẹ̀ Yorùbá ti gbà tí wọ́n sáìn wípé àwọn ti gba ìwé o tó túmọ̀ sí wípé àwọn ti gbà á sí gbogbo àjọ àgbà. ayé pátápátá tó fi dórí ìṣọ̀kan orílẹ̀-èdè gbogbo àjọ àgbáyé tí ń ṣe United Nations. ṣe pé ní jìbìtì ni ìwé wo lẹ fún Nigeria. ẹ fún wọn níwèé pé fẹ́ secede because secessionist ní ogun lẹ́ ń lò if you guys want to go to, to the yes ó ó ó ó normal kéèyàn exit kéèyàn exit kó níbi tí wà á tẹ̀yàn lọ́rùn mi ò bá yín ṣe mọ́ ó normal ìwé kílẹ̀ fún wọn òní Shakira ní elépèsèwẹ̀rẹ̀ ọlọ́run ọba má dà wá láàmú o má dà wá láàmú ọlọ́run torí kí ni èpè ah, má jẹ́ ká yẹ ṣe ṣí ọ̀wá o má jẹ́ ká yẹ ṣe ṣí ọ̀wá o ẹ̀yin fọlá yín ti ṣe ṣí ọ̀ra yín má tọ́jú àánú má tọ́jú tiwa má tọ́jú tiwa ọlọ́run àbẹ̀yìn ni bàbá ṣé bí Israel ṣe ń jà tó yẹ gbalẹ̀ ẹ̀ ní. bàbá òun la fi bẹ̀yìn níwọ̀n ọmọlúwàbí bẹ̀ ṣe táwa sáyé a fi bẹ̀yìn Elédùmarè lílọ wa. lílọ yín ṣe é máa bọ́ta. ní ẹ̀ ní èní tọ́lọ́ ní ká lọ gbárí ayọ̀ wa. ṣó máa bọ́ ta ṣàkírà. ọlọ́run ẹ̀yin lẹ́yìn ọjọ́ òní fún wa ọlọ́run ọba. má ti ṣàkírà ṣó máa bọ́ ta ṣáwọn ọmọ ẹ̀ máa bọ́ ta. gbogbo àwọn tó bá lọ síbẹ̀ báyìí tó débẹ̀ báyìí tó ń fẹ́ bẹ̀rẹ̀ bísímìlà ọlọ́run ọba jẹ́ ká ṣàṣeyọjú ká fi alihamudulilayi sọ pé ah ọlọ́run even Saudi wọn ò fi bìsímì láì alhamdulilayi gba ilẹ̀ wọn kí tẹ̀ ń waste àwọn ọmọ ọlọ́mọ ṣé o máa lọ síbẹ̀ ìbóbìnrin ni ẹ ṣàkíra ṣáwọn ọmọ ẹ máa lọ síbẹ̀ ìka níyìn o ẹ̀rẹ̀ kí n ṣàbí àwọn gidi sọ̀rọ̀ adélé bólórí adélé dẹ̀ ló pera ẹ̀ ní sọ̀rọ̀ o. àwọn ikọ̀ aláàbò ti ìṣọ̀kan àjọ àgbáyé security council hmm. àti àwọn orílẹ̀-èdè tó láàmì laka. Mm lórígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé àwọn wá dà gba ìwé eléyìí tí à ń ṣe yìí ẹ̀tọ́ wa ni gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè lónìí. tó máa gba ìwé lóòótọ́ tẹ̀lé fún wọn níwèé pé kán kúrò ní ọ́fíìsì o Ṣèyí Mákindé kúrò lọ́fíìsì o Sanwó-Olú kúrò lọ́fíìsì o Tinubu ó sákàbàkàbà àwọn wèrè mo rí kọ́mẹ́ǹsì ẹ̀yọ̀ tán ní Tinubu sákàbàkàbà kúrò lọ́fíìsì as at now ó yẹ kí àwọn àjọ àgbáyé United Nations kó ti bá yín dá sí ẹ yé waste ẹ̀mí àwọn ọmọ Yorùbá ẹ yé pa wọn torí selfish interest ti yín torí greediness ti yín bẹ́ẹ̀ yín náà bímọ ìkà nìyín o ìkà nìyín. kí a lè tọ́ dáadáa torí ẹjọ́ là ń kọ́ kí a tó kọ́ ìjà lẹ́yìn wákàtí mẹ́rìnlélógún tí a fi fún yín ẹ tún kọjá ẹ̀ ẹ tún ti fètò wákàtí méjìdínlógún sí i nísìnyí nítorí náà a tún fún yín ní wákàtí mẹ́rìnlélógún sí i kí ẹ fi àwọn ọmọ ogun ilẹ̀ Yorùbá sílẹ̀ nítorí orí ilẹ̀ baba ńlá wọn ni wọ́n wà tí ẹ ti wá bá wọn ẹ̀tọ́ wọn sì ni láti jà fún orílẹ̀-èdè wọn. adelé inú yàrá president inú yàrá ẹ fún wọn ní twenty four hours kan release àwọn ọmọ tí wọ́n kó wọn ò release wọn ìwọ náà sọ ní eighteen hours ti gorí ẹ̀ wọn ò release wọn o tún lè fún wọn another twenty four hours tó máa complete lẹ́nìí ìní sixteenth of April twenty twenty four ẹ̀yin tẹ́ ń wò mí ṣé wọ́n máa release àwọn ọmọ yẹn <laughs> ẹ sọ pé ó ti lọ ṣùgbọ́n ìkànnì gbogbo abiyamọ ayé ẹ dìde o gbogbo ẹ̀yin abiyamọ ilẹ̀ Yorùbá ẹ dìde sáwọn pípù yìí o wọ́n yé pa àwọn ọmọ nípakúpa ẹ dìde o ẹ dìde o ẹ dìde sí wọn a ní ẹ má gbalẹ̀ yorùbá tó wáá pẹ́ iná lẹ lè gbalẹ̀ yorùbá ó yẹ ẹ gbà but not in a stupid way in a crazy way tẹ́ ń lò yìí if truly ẹ fẹ́ gbalẹ̀ yorùbá fún wa pé ogun lẹ fẹ́ fi gbà ó kẹ́yìn ẹ síwájú káwọn ọmọ yìí tẹ̀lé yín. orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn wákàtí mẹ́rìnlélógún ẹ̀yin lẹ pè fógun mo sì ní agbára láti sígun ní ìgbàkúùgbà tó bá wù mí. mr gbógun mi. bí ẹ bá kọ̀ láti fi àwọn ènìyàn wọ̀nyí sílẹ̀ ohun tí ojú nàìjíríà bá rí kí wọ́n fara mọ́ ọ. Ah! lẹ́ẹ̀kan sí ọmọ yorùbá ẹ fi ọkàn balẹ̀ kí gbogbo wa máa bá iṣẹ́ lọ ní ìrọ̀wọ́ ìrọ̀rùn ẹ má ṣe bá ẹnikẹ́ni jà nítorí orílẹ̀-èdè àlàáfíà alálàáfíà ni orílẹ̀-èdè Yorùbá. ẹ lọ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ iṣẹ́ tẹ ní kọ́ máa bá lọ sà owó wo náà máa ná bí iṣẹ́ yẹn ẹni pé kì í ṣe that same naira owó Nàìjíríà náà máa ná níbi iṣẹ́ wọn why are you deceiving people why ten káwọn èèyàn ní Google mobile? kí ló tẹ̀ ń fìyà jẹ àwọn èèyàn báyìí à ń kọ́ máa ṣe yín o ẹ sọ̀rọ̀. olómìnira tiwantiwa ẹ ṣe o ojú àtúrà rí kí ọlọ́run kí ó bùkún IYP ojúlówó ọmọ nílẹ̀ yorùbá kí ọlọ́run kí ó bùkún DRY orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. ẹ̀yin gbogbo ẹ̀yin fọ́ọ̀sì ẹ̀yin ọmọ ológun nàìjíríà ṣe ti gbọ́ pé wọn kì í ṣe yorùbá nation sìn ẹ̀yin pépà ẹ̀yin bloggers ṣe bẹ́ẹ̀ ti gbọ́ pé wọn kì í ṣe yorùbá nation iyp ni wọ́n àti dry dryland iyp àwọn nìkan náà ń jẹ́ iyp àwọn náà ń jẹ́ dry ṣé ìlú kan máa ń jẹ́ orúkọ mi <laughs> ẹ dákun ẹ ní dààmú yorùbá wuyì lórúkọ tèmi o yorùbá wuyì ni mò ń jẹ́ in case tó bá rí for the first time I'm the one and only akalolo of Yoruba land adáwọlẹ <laughs> yorùbá ọmọjọmọ lẹ yọlẹ tí òpè méjì abẹni ọmọ òṣè pààrọ̀ kí lẹ̀yin rí sí tó wà nílẹ̀ yìí ṣe pé àwọn pípù yìí wọ́n ní burúkú mission àgbákò mission orí ibú mission ta làwọn pípù yìí nílẹ̀ yorùbá ta ló rán wọn sílẹ̀ yorùbá ta ni wọ́n ń ṣiṣẹ́ fún ilẹ̀ yorùbá kí ló dé tí wọ́n fi àgbákò ń ṣe ilẹ̀ yorùbá kí ló tí wọ́n fi ìyà jẹ ilẹ̀ yorùbá kí ló tí wọ́n pa ọmọ yorùbá nífọ̀nà fooru kí ló dé kí ló fà á kí ni tí wọ́n fẹ́ jẹ lérè ń bẹ̀ kí ni tí wọ́n fẹ́ gbà níbẹ̀ kí ni tí wọ́n gbà lérò tí wọ́n fi ń ṣe ohun tí wọ́n ń ṣe yìí can somebody please answer this àbí ẹ̀ fún wa pé nǹkan kan ń ṣẹlẹ̀ ni ṣé ẹ̀ ti wò pọ̀ wọ̀ ẹ̀ ti ń beyond Yorùbá nation or no Yorùbá nation tẹ́ bá ṣe ṣe bá mi kọ sí comment section mi ò fẹ́ sọ púpọ̀ nínú ẹ̀ mi ì fẹ́ sọ jù báyìí lọ àbí àmọ́ ayé ẹ dìde sáwọn pípù yìí o ire o sí yọ máa.